wọ́n tún wá mú àdíìsì mìíràn wá wípé khataba nabiyu khataba nabiyu alayhi salam yawmal adha ba'da as-salah. òjíṣẹ́ àlọ́ ó ṣe hútúbà ní ọjọ́ ìdìlẹ̀ adíhá ọjọ́ ọdún iléyà lẹ́yìn irun ọdún. faqala nígbà tí ó ṣe útúbà nínú útúbà rẹ̀ ó sọ pé mọ̀nsọ́là sọ́là tánà ẹni tó bá kí irun tá a kì wànásàkà nùsùkánà tó sì lọ pa ẹran irú ẹran ìjọsìn táwa náà pa yìí ẹni tó bá kí irun èyí tá a kí yìí tó sì pa ẹran ọdún irú ẹran ọdún tí a pa yìí fàkọ́dí àsọ́ọ́bá anusk ó ti rí ẹran ọdún pa o ó rí ẹran ọdún pa wàmà nasaka kọ́bùlà sọ́là ẹni tó bá wá pa ẹran ọdún síwájú ìrun ìdí fala nuskala kò rí ẹran ọdún pa o ànábì sọ bẹ́ẹ̀ fakọ́ọ̀la abu burda bonu niyar hàn orúkọ ẹni tó pẹ́ran nìyẹn baba burda ọmọ niyar khalu libarọ ó jẹ́ arákùnrin baba barọ ọ̀nkù bàrọ́ọ̀hù ni òun wá sọ pé ya Rasulullah òjíṣẹ́ Allah inni nasaktu ṣáàtì kábùlà sọ̀là dájúdájú èmi mà pa àgbo tèmi síwájú ìrun wa araftu annali yawma yawmu akilin wa shurub àti pé èmi mọ̀ pé dájúdájú òní yìí ọjọ́ jíjẹ ọjọ́ mímu ni. wa ahababtu an takuna shati awwala ma tudhibahu fi bayti mo wá nífẹ̀ẹ́ sí kó jẹ́ pé agbo tèmi ni kó jẹ́ ẹran àkọ́kọ́ tí wọ́n máa pa nínú ilé mi wàtàgà dáìtù mo pa ẹran náà tán mo jẹ o mo fi ṣe oúnjẹ àárọ̀ kọbùlà àní àti yasọlá síwájú kí n tó wá kírun kọ́l ànábì sọ pé ṣáàtùkà ṣáàtù laham agbo rẹ agbo apájẹ nìyẹn o agbo tó pa wọn àgbò àpajẹ nígbà tí yàn kàn fẹ́ jẹun nínú ilé rẹ̀ tó ti yé tó ní ẹ bá mú ẹran kan ẹ bá mi dù kí n jẹ ọ̀pá ẹran jẹ ni o tí ì ẹran ọdún léyà. fakọ́ọ̀lá ya Rasulullah ẹni ìwà sọ pé òjíṣẹ́ àlọ́ọ̀. فإن عندنا أناق أناق لنا جذع dájúdájú ànáàpù abo ewúrẹ́ kan jádà tí ò tí kadu abo kan tí o tí hiya ahabu ilaya min ṣaataini ẹran náà bó ṣe kéré máa ń mo fẹ́ràn rẹ̀ ju àgbò méjì mi lọ fàtẹ́gìzì àní sódípò àgbò fún mi ṣé ẹran yẹn só lè dípò àgbò fún mi kí n pa òun náà fún ọdún iléyà nígbà tí mo ti pẹran jẹ ẹran ọdún mo sì fẹ́ panú àníyàn mi ìwọ tó sọ pé ọlọ́run rà níyàn o ṣe nǹkan tí o ṣe wẹ́kú ok ọwọ́ fẹ́ fi àníyàn o fẹ́ fi páàsì ẹ̀ wọlé o ṣe nǹkan tí o ṣe wẹ́kú ọwọ́ á ní ṣùgbọ́n o ọlọ́run àdéhàn mi o àlọ́ ṣe nǹkan tí ò da ọ̀wá ń sọ fáwa wípé ọlọ́run rí àníyàn rẹ àníyàn wo ló dáa tó gbé iṣẹ́ tí ò da wọlé lọ́dọ̀ ọlọ́run àníyàn wo ló dáa tán ráúráú tó wá gbé iṣẹ́ tí ò da tó gbé wọlé nínú ẹ̀kọ́ tẹ́ tún gbọ́dọ̀ dìmú nù ìṣẹ̀lẹ̀ yìí ni pé kì í ṣe àníyàn nìkan ni Allah subhanahu wa ta'ala máa wò mọ́ wa lára o yóò wo àníyàn yóò sì wo iṣẹ́ ní ti májẹ̀mú àníyàn ó ní ìkíláàsì àfọ̀mọ́ ọkàn lórí ìjọsìn tó ṣe òun ni wọ́n wò níbi àníyàn rẹ ṣé àníyàn rẹ sójẹ́ nítorí ti Allah subhanahu wa ta'ala ṣé kìí ṣe pé àníyàn rẹ ó dúró sórí ṣèkárí mi ṣé kìí ṣe pé àníyàn rẹ ó dúró sórí nítorí kí àwọn ènìyàn lè fún ọ ní ipò pàtàkì ohun táwọ́ọ̀dù wà fún ó ní award of excellency award of excellency gbogbo ẹ̀yin tẹ̀ ń gbà wọ́ọ̀dù lórí iṣẹ́ ẹ̀sìn àkóbá ni o àkóbá ni o wàláyà àkóbá ni. ohun tó bá ti jẹ mẹ́sìn ọlọ́run má jẹ́ kẹ́nìkan kó fún ọ ní àwọ́ọ̀dù rẹ o nítorí pé òtítọ́ rí àwọ́ọ̀dù ṣe nítorí rìwọ́ọ̀dù ọlọ́run ló fi ṣe nítorí ẹ̀san ọ̀dọ̀ ọlọ́run ni so iṣẹ́ tá a bá ṣe wọ́n yẹ àníyàn wa wò dáadáa ṣé kò sí ohun tó jẹ mọ́ ṣe kárí mi níbẹ̀ ṣé kò sí ohun tó jẹ mọ́ ṣe ká gbọ́ ni níbẹ̀ ṣé kò sí ohun tó jẹ mọ́ pé o fẹ́ fi wá orúkọ o fẹ́ fi wá ipò tàníyàn àwọn àfáà tán bá dáa ẹ̀ nígbà pé àwọn àfáà kan ń jà sí ipò ìmáàmù kí ló fẹ́ jà sí ipò ìmáàmù sí. Si? oníwọ̀n ló tọ́ sí kò tọ́ sí eléyìí ó sì jọ tọ́ sí gbogbo yín ni kí ló fẹ́ bíjà tọ́bọ́gá sí pé àníyàn rẹ dáa tó o ṣe gbogbo akitiyan rẹ yẹn nítorí ipò kankan nínú ìlú lẹ́yìn tọ́lọ́n bá wá wo àníyàn tán ní tí ó fi tẹ̀sí ẹ̀wò náà ní ikhlas ṣó ní ikhlas àbí òní ó wá kan ó ku àwòrán iṣẹ́ àwòrán iṣẹ́ rẹ yìí sọ wà níbàámu sí bánàbí ṣe ní ká ṣe tó bá ti wà níbàámu sí ọlọ́run ó wá gbà ẹni ní ìsìn àníyàn rẹ̀ dáa àbí bẹ́ẹ̀ kọ́ àníyàn rẹ̀ dáa ohun tí wọ́n ní ká pa ẹran ọdún fún òun náà ni pé ká jẹ́ ń ká ha ó sì rí pé àwọn ará òun wọn ò rẹ́ran ọdún pa ó sì rí i pé à kóun fi yẹn gba dáadáa ẹ̀rí pàníyàn rẹ̀ dáa ṣùgbọ́n iṣẹ́ tó ṣe yẹn gangan tí í ṣe pípa ẹran àsìkò tí pípa ẹran yẹn bọ́ sí ó ká láfà ó yapa sí àsìkò tí súnà gbé kalẹ̀ fún ìwọ tó bá ń sọ wípé àníyàn lọ́lọ́run ó wò kò ní í wọṣẹ́ sórí pé òun sọ̀rọ̀ àìmọ̀kan ni àníyàn ní ìdá bọ̀tí iṣẹ́ yẹn ní abala àkókò ó ṣe kí ni ó fẹ́ẹ̀lì ó fẹ́ẹ̀lì lábala àkókò ẹran ọdún ní time boundary ó ní time boundary ìgbà tó bẹ̀rẹ̀ ìgbà tó parí gbogbo nǹkan tọ́lọ ní a fóun ló ní time boundary bá kírun kọ́ wá ní àníyàn rẹ dáa àwa jí ní aago mẹ́rin ìdájí onígbà tí wọ́n kí àsùnbà tiẹ̀ nù irú àníyàn bú wò nù àníyàn bú lóníhùn táníyàn bá dáa ni ó kírun ó kírun náà bọ́ sí àsìkò tánàbí gbé kalẹ̀ so àníyàn ní àwòrán ṣẹ́ rẹ tànàbí ni àwòrán àníyàn ṣẹ́ nítọ́lọ́hún ok àwòrán iṣẹ́ rẹ ọ gbọ́dọ̀ ṣe wẹ́kú títí ti anabiwa Muhammad sallallahu alayhi wa sallam now kátúndì yẹn mú báyẹn o arákùnrin wa sọ pé fàyínà ìdáná ànákọ́ lànà fàyínà ìdáná ànákọ́ lànà jàdà á dájúdájú a ní abo ẹran kan tí ò tí ì kádùn ìyá àhábò ìláyà mi ń ṣàtàìní abo ẹran ewúrẹ́ tí ò tí ì kádùn náà òun ni mo nífẹ̀ẹ́ sí ju àgbò méjèèjì tí mo pa fàtẹ́gìzì á ní ṣé tí n bá lọ pa ẹran ewúrẹ́ tí ò kádùn yìí tó ti gbé e tó ti tó mi fún ẹran ọdún kọ́ọ̀lù ànẹ́bì sọ pé ànẹ́bì sọ pé naam bẹ́ẹ̀ ni ó tu ọ fún ẹran ọdún wàlàm tẹ́gìzì an ahadin ba'adaka ṣùgbọ́n kò tó ẹlòmíì lẹ́yìn rẹ o ṣùgbọ́n kò tó ẹlòmíràn lẹ́yìn rẹ tún wo fíkìú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wo fíkìú tó wà mẹ́wọ̀n fíkì tó wà ń bẹ̀ ni wípé àsọlọ́run fún ànẹ́bì ní ọtọ́rìtì débi pé ó lè ní nǹkan kankan ọlọ́run gbà fún wọ àmọ́ ọlọ́run ò ní gbà fẹ́ lómi àbí kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí. wàlàǹtẹ́gìzìyà á ní ahadin bá àdàkà yàtọ̀ sí wọ kò tó ẹlòmíì pẹ̀ràn ọdún o kò lè fipa ẹran ọdún kọ́lọ̀ ń gbà lọ́wọ́ rẹ̀ o tí ànábì bá wọ ipò bá ń lọ́dọ̀ ọlọ́run láti sọ pé tí wọ́n bá ṣe lé ọlọ́run ó gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lómìn bá ṣe ọlọ́run ò ní gbà kọ́ wa sọ pé ànábì sọ̀tàn mọ̀sí dajjal kò sínú kùránì ní òjò gbàgbọ́ ó di kẹfìrí kẹ́yìn ànábì sọ̀rọ̀ pé isa padà bọ̀ kò sínú kùránì ní òjò gbàgbọ́ ó di kẹfẹ́rẹ́ kẹ́ ẹ̀ ni tí ó bá jẹ́ authority ni irú gbólóhùn yìí kò ní sọ wípé kò tó ẹlòmíì fi pẹran ọdún o ìwọ nìkan sọ ọ́ ni tí wọ́n bá pa ẹran kékeré lónìí tó oní ẹ̀rí lọ́wọ́ pé sàábé kan náà ṣerú ẹ̀rí ọ̀pẹ̀rànjẹ ni. pẹran jẹ ni o naam ìyẹn ni ìparí àdìsí yẹn ẹ já wá gbọ́ nǹkan tí àwọn àfa oníṣẹ́ríù ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ náà ṣẹ́ríù tí mo wá fẹ́ kà yìí ṣẹ́ríù Bukhari pọ̀ èyí tó gbajúmọ̀ ní Fatihul Bari èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwa tí a lókà lọ́dọ̀ àwọn tí wọn ò lókà tí wọ́n mọ tí ń jẹ́ tíra Islam lọ́tún lọ́sì wọ́n mọ̀ pé sẹ́ríù Bukhari ọ̀pọ̀ ọ̀kan bẹ̀ ni ti sẹ́ríù sọ̀yìn Bukhari ti Ibnu Batol Ibnu Batol nígbà tó mú àdìsí yẹn wá ó mú àkọ́kọ́ wá ó mú kejì wá ọwọ́ aron comment ẹgbọ́ comment yẹ ó ní wà á mọ yawma nahar fahuwa yawmu akilin kama qala abu barda abu burda ó ní ní ti ọjọ́ ògúnran o ọjọ́ jíjẹ mímu ni o gẹ́gẹ́ bí sọ̀hábà yẹn ṣe sọ o ìyẹn abu burda ẹni tó pa ẹran méjì síwájú kó tó lọ kí ẹni tó pa ẹran méjì síwájú kó tó kí ìrun ìdì illa anahu la yustahabu fihi ali aklu kabula ali guduwi ila sola wọ́n ní yàtọ̀ sí pé a fẹ́ kíyàn ó jẹun síwájú kó tó jí lọ sí ibùkírùn ọjọ́ jíjẹ mímu lọ́jọ́ ìdí adìyà yàtọ̀ sí pé a fẹ́ jíjẹ mímu náà síwájú kó tó lọ láàárọ̀ láti lọ kírun eid wàlà yunia ànihò bẹ́ẹ̀ sì láàsìkò kó o jẹun. dìmú o ọjọ́ jíjẹ mímu lọ́jọ́ ìdìlẹ̀ adíá yàtọ̀ sí pé ọ̀dọ́ o ní yàtọ̀ sí pé yẹn o ọ̀dọ́ o a fẹ́ kó o jẹun láàárọ̀ kùtùkùtù kó o tó lọ sí ìdí bákan náà sì ni pé a kọ̀ ọ́ fún ọ pé kó o jẹun aláàtàrọ̀ ṣé wò ó rí ni anna nabiyya sallallahu wa sallam fi hadith al-bara ṣé wò rí ni pé nínú àdìsí tá a mú wá yẹn àdìsí bara lam yuhsinu akilahu. wàlà ànáfàwọ alẹ yìí ṣé wò ó rí pé nígbà tẹ́niyẹn sọ pé òun jẹun kóun tó wá sí ìdí ṣé wò ó rí pé ànábì ọ̀ sọ pé oúnjẹ tó jẹun ò jẹ èrè kò sì sọ wípé oúnjẹ tó jẹun à ò jẹ èrè o o o o o o so rí àgbọ̀yìn yẹn bẹ́ẹ̀ ó lòún jẹun kóun tó wá sí ìdí àbí ẹran ọdún tó yẹ kóun ó pa lẹ́yìn ìdí òun ti pa sọ̀rọ̀ á rí i pé nínú gbogbo ẹ̀gbà wá yẹn ànábì ó sọ pé ah ọ̀kárì láì tó jẹun ọ̀rí yẹn dì mú bẹ́ẹ̀ sóòtú rí bẹ́ẹ̀ wípé kò sí tó jẹ mọ́ kò sí tó jẹ mọ́ pé ọ̀kárì láì tó jẹun kò sí tó jẹ mọ́ ah kò sí á jẹun kò yẹ kó jẹun ànábì dákẹ́ lórí jíjẹ tó jẹun ó dákẹ́ lórí ẹ̀ kò rán comment lórí ẹ̀ àbí èyí tó rán comment lé lórí òun ni pípa ẹran síwájú Eid kì í ṣe jíjẹun síwájú Eid. wàyínàmá hajabahu amma bihi alihaja ilayhi min sunnati dhabi wa udhurihi fi dhabi lima qasadahu min iti'ami jiranihi lihajatihim ó rí pé ọwọ́ nǹkan tánàbí fọ èsì rẹ̀ òun ni nǹkan tí ọ̀rọ̀ jẹ mọ́ nípa súnà ẹran ẹran pípa lọ́jọ́ ọdún nǹkan tànẹ́bì fọ èsì fún kò ta yọ ohun tó gbé gbági níbi súnà ẹran ọdún léyà ọwọ́ nǹkan tànẹ́bì sọ nìyẹn ànẹ́bì sì tẹ́ẹ̀kì ẹ́skúùsì ẹ̀ tó mú wá ní abala pé àwọn aládùúgbò rẹ̀ wọ́n jẹ́ tálíkà òun sì fẹ́ bọ́ wọn lọ́jọ́ ọdún anabi yìí jẹ́rìí sí ṣíṣe bẹ́ẹ̀ kéèyàn ó bọ́ aládùúgbò rẹ̀ falamu yarọ aleyhi salam an yàkí ìbàfẹ̀yìn látàhù alikẹ́rìmà anabi ò rí i nírí pé kóun sọ pé iṣẹ́ rẹ̀ tó ṣe yẹn fáwọn aládùúgbò rẹ̀ wípé ó jẹ́ iṣẹ́ òfo ànábì ò rí nídìí bẹ́ẹ̀ kọ́ba ni a ọsẹ abọ́ wọn láàárọ̀ kùtùkùtù ìyẹn ọmọ dáa ànábì ò sọ bẹ́ẹ̀ wà á já zalahu anyudọ́ ìyá gbèlèjàdà a ànábì wá yọ̀ǹda fún un pé kọ́pa ẹran gúdúgbẹ́ wáhíyá látẹ̀gìsì fìdọ̀háyá an ahadegayri ẹran tánàbí wá yọ̀ǹda fún wọn pé kọ́pa yìí kò wá tó ẹlòmíì lẹ́yìn rẹ̀ láti pa fún ọdún iléyá. fàbáyana fàbáyina alifitir wàlẹ adiha fèlè akele kábùlà sọlá farakọọni ní ìsìn láàrin ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá lórí jíjẹ mímu síwájú ìrun a lè wá pín sí méjì ìpín méjì a lè pín sí aliwahid ìkíní liyufasila bẹ́ẹ̀nà siyam wà bẹ́ẹ̀nà sọlá àti bẹ̀lẹ̀ àkìlì ìkíní ni pé wọ́n fẹ́ kí o fi oúnjẹ sáàrin ààwẹ̀ àti ìrun kíkí ní ti ìtùnú ààwẹ̀ nìyẹn o a ti ń gbàwẹ̀ bọ̀ àwa fẹ́ lọ sí ìdì súnà fẹ́ kó ń jẹ kan wọ̀ láàrin kó tó lọ sí ìdì torí pé ti wà nù àwẹ̀ tẹ́lẹ̀ wàfáàní filihadiha muba ní ti ọdún iléyà wọ́n sì yẹn ní ẹ̀tọ́ ìfàlà fàhásùnà tó o bá jẹun kó tó lọ sí ìdì ọ̀dà wọ́n yín lámú yẹ fún àlè fàhásùnà tó o bá sì jẹun kó o tó lọ sí ìdì òun náà dá ní ti ìdùlì fitiri súnà ní òhun wípé o gbọ́dọ̀ jẹun kó o tó lọ sí ìdùlì fitiri hikima tó sì wà ń bẹ̀ ni pé a ti ń gba àwẹ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ tá a wá sọ pé kò sáwẹ̀ mọ́ ohun tó jẹ mọ́ àwẹ̀ bí ìkẹnuró ok bí ìkẹnuró títí tá a fi kí ìdìtàn kò gbọdọ̀ wáyé mọ́ mọ́ ẹnuró mọ́ ìkẹnuró oṣù ẹ ti ṣe kí ni ó ti parí àti wá bọ́ sí ṣàwálù ọjọ́ àkọ́kọ́ nínú ṣàwálì ìkẹnuró kò sí ti kì í ṣe pé bóyá ń gbààwẹ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó o. kó gbààwẹ̀ zolihija o kó gbà wọ ọjọ kẹsàn o ṣùgbọ́n ìyẹn ṣe nǹkan tó jẹ́nẹ́rà bíi ààwẹ̀ Ramadan sí jẹ́nẹ́rà gbogbo mùsùlùmí èèyàn wà pẹ̀kúlíà síwọ́ tí ọgbàwẹ̀ yẹn therefore ọwọ́ ńlọ o méjèèjì